أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد كفون لهم تركاتي كفون جسر نبوة محمد صلى الله عليه وآله وسلم إفادة الأنام بما في قصة نوح عليه السلام eléyìí ni ètò yín ètò àti àfi àkọlé rẹ̀ ní ìṣe ayé láǹfààní àwọn olùtẹ́sí wa láti fi ṣe wọn láǹfààní àti láti fi ṣe ara náà láǹfààní kí ni nǹkan táwọn fi ṣe ara láǹfààní òun náà ni ìtàn ìgbésí ayé anábì Nuh pẹ̀lú àwọn àjọ rẹ̀ èyí tí ọlọ́wọ́n bá lè kí ọlá subhanahu wa ta'ala ti tó sọ fún wa ní alukur'an al-karim nínú sóràtún Nuh àti àwọn sóra tó kù tí ọlọ́run ti sọ ọ̀rọ̀ nípa nàbì Nuh alayhi salam kí àwa náà kí a lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kí a lè sàǹfààní ń bẹ̀ kí a lè rí àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ nínú àwọn tí wọ́n gbà fún wọn nàbì Nuh a kọ́ sí kí a lè rí àwọn tí wọ́n tako kí a lè rí ẹ̀kọ́kọ́ lára wọn kí àwa náà ká má tako àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn àlàyé yìí ni a ń ṣe bọ̀ láti ọjọ́ kìíní ọjọ́ kejì èyí ni ọjọ́ kẹta nínú Ramadan ọdún fourteen forty one tó ṣe dédé April two thousand and twenty pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run àwọn àtẹ̀síwájú níbi tí a dé. pẹ̀lú kíkà fúnra wa nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون يا وآيات قرآنية في الله سبحانه وتعالى إن شاء الله يفوى نفوى anabi nuhu alayhi salam tí ọlọ́run bá fi rinlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ká ṣe fúnra wa nípa pé òun ọlọ́run ló wọ́n rán anabi nuhu òun ló wọ́n sí àwọn ọjọ́ rẹ̀ òun ọlọ́run bá subhanahu wa ta'ala òun ló ń ṣe anabi nuhu ní òjíṣẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bá lè kí ọlá subhanahu wa ta'ala tó sì fi rán anabi nuhu sí àwọn ọjọ́ rẹ̀ ó jẹ́ iṣẹ́ tí a kí gbogbo àkọlẹ̀ rẹ̀ sí nǹkan mẹ́ta gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fúnra wa alákọ̀ọ́kọ́ ikhlasu al-ibadati lillahi wahda ay tawhidullah láti mọ́lọ́wọ́ bá lọ́kan láti sọ́lọ́wọ́ bá lọ́kan ibi gbogbo tí ń jẹ́ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì láti tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá rántí wọn èyí tí a mọ̀ sí sunna bákan náà láti máa tẹ̀ láti ọlọ́wọ́ bá láti máa tẹ̀lé ntọ́lọ́wọ́ bá fẹ́ àti máa jìnnà sí ntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ntọ́lọ́wọ́ bá lè kí ọlá òfẹ́ aṣàlàyé fúnra wa nípa pé èyí táwọn ènìyàn ń ṣe kó tó ti fà níbi ọlọ́wọ́ bá dé òun náà ni tọ́lọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ fẹ́ subhanahu subhana òun náà ni ìmọ̀ ṣẹ́gbọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba tó já sí pé tọ́lọ́wọ́ bá lè kí ọlá bínú sí ni tọ́lọ́wọ́ bá lè kí ọlá kórìíra púpọ̀ ni tí ó sọ fún àwọn òjíṣẹ́ rẹ̀ kán wá sọ fún gbogbo ayé tí gbogbo tí bá ń jẹ́ ẹbọ láyé òun ọlọ́wọ́ bá bínú sí ìtọ́lọ́wọ́n bá bínú sí aláti jìnà sí torí pé tí yóò bá jìnà sí ìtọ́lọ́wọ́n bá bá bínú sí kò sí tí yẹn fẹ́ tó ju ìbínú ọlọ́wọ́n bá lè kí ọlá lọ subhanahu wa ta'ala bákan náà ni a ṣàlàyé fúnra wọn nípa pé ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ òun náà ni at-tawhid ìtọ́lọ́wọ́n ń fẹ́ òun náà ni tashihu al-aqida al-aqida òun náà ni àdìtọ́kàn ètò ní àlàáfíà ìtọ́lọ́wọ́n fi rán àwọn ànábì rẹ̀ nítorí àwọn ọba àlekè ọlá subhanahu wa ta'ala ń fẹ́ òun náà ní ìtẹ̀lé àwọn òjíṣẹ́ rẹ̀ nítorí àwọn ọba ń fẹ́ òun náà ní kíyàn máa tẹ̀lé tọ́lọ́ ọba subhanahu wa ta'ala nítorí àwọn ọba bínú sí yìí aláti gbìyànjú láti jìnà sí kájìnà sẹ́gọ́ kájìnà sí ìmá ṣe bídà ìmá sòkòtì bídà ìmá oníbídà lọ́wọ́ ìmá jẹ́ pé oníbídà ni wọ́n máa ní àkàkún fún ju ẹni tí ń ṣe súnà torí pé bídẹ́ ayọ̀ náà bá bínú sí bẹ́ẹ̀ ni gbogbo tó náà bá bínú sí bíyẹn bá ń ṣerú nǹkan yẹn ìbínú ọlọ́wọ́n bá lèkẹ́ Allah subhanahu wa ta'ala ní wá bọ́láwọ́n bá lèkẹ́ Allah subhanahu wa ta'ala bó ṣe bínú sí ìmọ̀ ẹ̀ṣẹ̀ òun ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala. àìbáàdà yìí tọ́lọ́wọ́n bá lèkẹ́ láǹfẹ̀ yìí aṣọ fún wa lánàá pé ó láwọn àǹfààní ó láwọn ìntí ọlọ́wọ́ ọba àlekí ọlá subhanahu wa ta'ala ní ní ẹ̀tọ́ kí ẹ̀ fẹ́ni lẹ́kọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní ìrìnjẹ tó pọ̀ látara pé yọ́n máa rákò jíjẹ́ ọlọ́run látara pé yọ́n máa rí àánú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala. nítẹ̀síwájú lẹ́nìí òun náà ni kí a tún wo abala ìntí ọlọ́wọ́ ọba àlekí ọlá subhanahu wa ta'ala tí ó bínú sí yìí tó sí ọlọ́wọ́ ọba kórìíra rẹ̀ tó torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ rẹ̀ dìde kán lọ jíṣẹ́ fún àwọn ayé òun náà ni n tí a mọ̀ sí aṣíṣirikù al-ishraku billah láti kí anábì Nuhu wá gbógun sí àti gbogbo àwọn anábì ọlọ́run ọba pátápátá a fúnra wa nípa pé anábì wa Nuhu alayhi salam ọlọ́run ọba gbé e dìde lẹ́yìn anábì Adam tí a bá wo in ti ń bẹ láàrin anabi adam sí anabi nuhu ń lọ bí sẹ́ńtúrì mẹ́wàá tààmù sí ẹgbẹ̀rún ọdún alakawuli min akọwali maana alkọrni ìyẹn lórí ìtumọ̀ kan nínú ìtumọ̀ tí kọrùnù jẹ́ tàbí ṣàlàyé fún àwọn tẹ́lẹ̀ tábà wọn wo ẹgbẹ̀rún ọdún tí ń ṣe ọgọ́rùn-ún ọdún lọ́nà nínú riwaya ta ka fúnra wa tó jẹ́ riwaya ti imam bukhari hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma sọ fún wa pé annahu kana bayna adam wa nuhin asharata quruni kulluhum ala islam ay àwọn yayin ti islam tolon fi ran àwọn nabi rẹ̀ tó já sí pé bẹ́ẹ̀ ni gbogbo wọn wà tí àwọn afáàmọ̀ sọ alkùrúnú asọ́lẹ̀hà ṣùgbọ́n wọ́n tó padà yá òun náà ni wípé àwọn èèyàn tí wọ́n ń lùgbà ní kọ́rùn tí ó fi súnmọ́gbà sí anábì Nuhu ó dé nǹkan ti yí padà nǹkan ti change báwọn èèyàn ti ń sin lọ́wọ́ àlejò Allah subhanahu wa ta'ala tá fi ń jẹ́ ni rí tọ́lọ́wọ́ bá fi ń nífẹ̀ẹ́ wọn látara tí wọ́n ṣe tọ́lọ́wọ́ bá ń fẹ́ wọ́n ń sin lọ́wọ́ wa ta'ala bọ́lọ́wọ́ bá ṣe ń fẹ́ àwọn èèyàn yí ẹ̀sìn yí padà wọ́n sọ dẹ̀sìn ó di wípé wọ́n ń jọ́sìn fún òòṣà ìjọ́sìn fún òòṣà yìí ti ń jẹ́ ìpìlẹ̀ ibi tí ẹbọ ti bẹ̀rẹ̀ ìmọ̀ àtẹ́bọ ní àsìkò yẹn ìntòfà ó wá nínú hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma nínú sahih bukhari bákan náà nínú tafsiru suratu nuh ọlọ́wọ́n bá lékè ọlá subhanahu wa ta'ala sọ fún wa pé wa qalu la tadharunna alihatakum ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا آية يعني سورة النوح نالوا آية 23 أسنبوها به inú tafsir àyà yìí àwọn olùmọ́sọ fún wa abdullahi bin abbas rọ́dí allahu ta'ala anhuma ní yíwa ń bẹ̀ pé àwọn orúkọ tí wọ́n dá orúkọ àwọn òsà yìí nínú àyà yìí wàdù sùwárù yẹ̀wòfò yẹ̀rùkù àti nasru àwọn márààrún yìí hábí asùnà òṣàlẹ̀ sọ̀lẹ̀hí min qawmi Nuh ìtàjẹ́ kó yé wa pé orúkọ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ èèyàn dáadáa ìjẹ́yàn rẹ̀ ìjẹ́yàn dáadáa ń bẹ́ẹ̀ bí kí ẹ máa ṣe tọ́lọ́wọ́ bá ń fẹ́ tí yóò bá ṣe tọ́lọ́run fẹ́ táwọn èèyàn bá ń pè é léèyàn rè wọ́n kàn tàn ní tí yóò bá ṣe ń tàn Nabi sallallahu alaihi wasallam mú wá tó júwe fún wa táwọn èèyàn ń pè léèyàn rè ìtànjẹ ni àwọn ẹni yìí tá a bá gbàgbé a sọ wípé kulluhum ala islam kó tó di wípé Ànábì Nuh fìdí alayhi salam wọ́n ṣe ẹ̀sìn tọ́lọ́wọ́n bá lékè ọlọ́fẹ́ wọ́n tàtàrà rẹ̀ wọ́n dé èèyàn rẹ̀ ìgbà tó dé èèyàn rẹ̀ yìí nígbà tí títà wá tán títà wá dé sí wọn ìgbà tí títà tán èèyàn ni wípé wọn àwọn ẹni yìí dídé tán ìyà dídé dé sí wọn àwọn ẹ̀dẹ̀ tó tán tí ò sí wọn láyé ní ṣètọ́n ló bá fẹ́ sáwọn tó kù nínú ìlú ń pa pé àwọn ẹni tí wọ́n jẹ́yàn rẹ̀ yìí tí wọ́n ń kú yìí yóò dáa kọjá sí wípé ká ní nǹkan kan bí èrè tá a gbé sí ààyè wọn tá a máa fi rántí wọn tá a sì sọ àwọn eré yìí tá a sọ wọn ní orúkọ wọn a níjọ́ sí fún wa o a kàn máa fi rántí wọn ní kó tó wá di wípé egbèrègbè egbèrègbè ìmọ̀tán lórílẹ̀ àwọn táwọn rò yí pé àwọn mọ̀ wọn àwọn olè máa sìn wọn ọlọ́run làwọn máa sìn àwọn tàn fi wọn ṣe bí ìrántí ni pé táwọn bá rántí bọ́lá ń sin àwọn náà fi lè máa múra sí ìsìn lọ́hùn ìgbà táwọn yẹn kásẹ̀ ńlẹ̀ táwọn míì dénú àwọn àrọ́mọdé máa wọn àwọn náà di kí ni o wọ́n di ẹni tó jásí wípé wọ́n ń jọ́sìn fún àwọn ẹni yìí. abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ó fi yé pé gbogbo àwọn òòṣà yìí táwọn èèyàn ń sìn tí wọ́n sọ orúkọ yìí ìpìlẹ̀ wọn àwọn èèyàn kan ní jẹ́bẹ̀ẹ́ tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tó wájá sí wípé ó padà wá di orúkọ òòṣà táwọn èèyàn wá fi ń pe òòṣà lẹ́yìn ìgbà tí àwọn èyí lọ tán tó fi padà wá dé ilẹ̀ lárúbáwá tó wájá sí wípé ó wá di oríṣiríṣi òòṣà táwọn èèyàn ti kí ni o táwọn èèyàn ń sìn tí wọ́n sì ń sọ ní orúkọ tó wù. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ sí pé kí a rí pé látara ìmáa ṣàṣejù lára àwọn tó bá jáwọn ẹni rèé ó jẹ́ ọ̀nà kan tí máa ń kó bá àwọn tí wọ́n bá ń tẹ̀lé wọn àwọn tí wọ́n bá ń nífẹ̀ẹ́ wọn tí ò bá sí àgbóyè sí ń bẹ. tí a bá ní kí àwọn táwọn ènìyàn ṣe nígbà ayé wọn ní tó jọ lásìkò wa táwọn wà yìí òun náà ni ìlànà àwọn sófin látara ìfẹ́ táwọn ní sáwọn mùrídìí wọn àwọn ṣéèkù wọn tó já sí wípé ẹlòmíì wá ń gbé àwòrán tí ń ṣe àwòrán ṣéwù rẹ̀ yóò wá gbé kọ́lé yóò gbé kọ́ sáwíà wọn yóò gbé kọ́ bí tẹ́lẹ̀ ṣèjọ́sìn wọn tí wọ́n mọ̀ wá wo bí tàbí já sí pé ẹni yẹn gẹ́gẹ́ níbẹ̀ ń bi àwòrán yìí àti oríṣiríṣi ìfẹ́ ẹlòmíì náà ní sí àfá rẹ ní sí ọ̀gá rẹ ní sí àwọn òbí rẹ ní yóò wá já sí pé wọ́n wá lọ wá àwòrán kan tí wọ́n máa fi rántí àwọn ẹni yìí wọ́n á gbé sínú fírèmù wọ́n á tọ́jú rẹ̀ wọ́n á ṣe wọ́n á tẹ́ lọ́sọ̀ọ́ tẹ́bá wá bí wọ́n pé kí ni gbogbo eléyìí lẹ́fẹ́ fi ṣe ẹni àwọn máa fi rántí àwọn bàbá àwọn ni àwọn máa fi rántí àwọn àfa àwọn ni ṣé ìrántí yìí wọ́n wá dá padà sáyé ni àbí ìrántí tó ń rí wọn wọ́n wá jẹ́ nǹkan kan fún ọ nígbèsè ayé rẹ ni àbí tó bá já tó bá jẹ́ èèyàn òun ló ṣe ọ́ láǹfààní ni àbí ìgbé fọ́tò wọn kọ́lé ìgbé àwòrán wọn kọ́bi ìjọsìn torí bí àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe tí wọ́n pilẹ̀ bọ́jọ́ kìíní àná báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n láwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n láwọn tí wọ́n ń fẹ́ wọn wọ́n láwọn tí wọ́n ìyàní tí wọ́n lè kú torí wọn nígbà tí wọ́n wá kú tán àwọn tí wọ́n àwọn ọmọlẹ́yìn wọ̀nyí àwọn náà wáyé òpin káwọn máa ṣe bí àwọn ẹni yìí káwọn ní àwòrán wọn tó yẹ pé táwọn bá ti ń jẹran wọn nípa bá ti ń sin lọ́hùn àwọn ọmọ fi rántí wọn. wọ́n bá fi kí ni o wọ́n bá ti kó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé ìmọ̀ràn yìí kalẹ̀ látara ń pa pé èṣù àṣetọ́ náà bá wọn lọ́wọ́ sí i gbogbo nǹkan tí yẹn bá ti ń ṣe láyé ní mítìn gbogbo nǹkan tí yẹn bá ti ń ṣe láyé ní ìjòkó tó bá já sí wípé ìyàbá ti fi tọ́lọ́wọ́ bá lè kí Allah subhanahu wa ta'ala sí àṣetánì ọmọ ọkùnrin ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àṣetánì bẹ́ẹ̀ àṣetánì ọmọ tó kí ni o yóò máa ti ń tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ yóò máa ti lọ́sọ̀ọ́ fúru àwọn èèyàn bẹ́ẹ̀ elomelo àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ṣe mítìn lórí ọ̀rọ̀ ayé wọn gan fúnra rẹ̀ tó bá di wípé ẹnìkan wá òkè ìdálẹ́ká ṣe mo gbọ́ gbogbo àwọn nǹkan yìí òun ni máa ń fa ọ̀nà kan àbọ̀nà kejì tí àṣetán lọ sí ń ṣe kéne o tí wọ́n fi ń ráyè nígbèsè ayé ọmọ ènìyàn nípa gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe nínú àlámọ̀rí wọn. àṣetán ó ráyè látara àwọn ènìyàn látara gbogbo ìmọ̀ràn tí wọ́n ń ṣe nípa pé ó gbàgbẹ́ wọlé láti pé àníṣẹ́ ẹ máa àwọn àwòrán kalẹ̀ tẹ́ máa fi rántí àwọn ènìyàn nígbà tí wọ́n bá ṣe kéne o tí wọ́n bá lọ tán wọ́n ṣe pé wọ́n ṣe àwòrán yẹn náà nìyẹn wọ́n gbé àwòrán kankan lẹ̀ ní tamafil wọ́n sọ yẹn ní wọ́dù ìkejì wọ́n sọ ní yahud yahud suwa nasa wọ́n ṣe fún wọn ló kọ́ lélẹ̀ yìí ìyẹn lùkọ́ ni wọ́n rí fásitì pé àwọn òkàdé ń sin sẹ́ńpẹ́ ni wọ́dù suwa yahud yahud nasa yìí ẹ pàtì àní ìwúrò ńlọ àwọn tẹ̀kú wà sí rúùl ogun tẹ́ ń ṣe yìí yóò fa ìyá ọlọ́wọ́n bá fún yẹn jìnnà sí àwọn nǹkan tí wọ́n ń ṣe lẹ́bọ̀ yìí fọ́tò àwọn èèyàn kan fọ́tò tọ́já sí wípé àwọn èèyàn wọn rí wípé ẹni rẹ ni wọn gẹ́gẹ́ bí tàn sọ fún wa ìgbà tí wọ́n á lọ tán tí wọ́n sí mọ́ làwọn ò pé àwọn ọmọ kọfí wọn káàmù fẹ́ràn tiwọn ó dòdò àwọn wọn lọ́wọ́ ó dẹ̀bọ̀ mọ́ wọn lọ́wọ́ ó di ń tọ́lọ́ ọba àlekè ọlọ́bínú sí mọ́ra lọ́wọ́ mo ti já sí pé ẹ̀rẹ́ lómìnà láyé wa lé tẹ́ bá wọnú ilé rẹ̀ báyìí nìyá àti ní ó kalẹ̀ tẹ́ bá wọlé ẹlòmíì amadu Tijani ni ẹlòmíì ṣéwù tí ń ṣe kíni ò ti ń tẹ̀lé ni yọmọ wa ní àwọn òsìn wọn àwọn kan fi rántí wọn ni àwọn òsìn wọn àwọn kan fi sílé ni ilé táwọn ènìyàn bá wà àlùbáríkà ọmọ àwọn ọbẹ̀ subhanallah pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam ti sọ fún wa pé bí malaika aláàdúgbà fẹ́ wọlé tó bá rí fọ́tò kò ní wọ̀ àwọn ọmọ inú kì í ṣerú kí ni o kì í ṣerú àwọn malaika yẹn lè asaf ọlọ́nkádà lọ pé mi àti nìkan apàdé jọ́ka mò ń kọjá lọ ènìyàn wọn ṣọ́ọ̀bù wọn á yà nínú àwọn tí wọn ti súfì yẹn náà ni tí wọn ti tàfọwọ́ lágbájá ni ìgbà tí bíṣọ́ọ̀fù rẹ̀ láti pàkíyèsí oge foto fọ́tò ẹnìkan nínú àwọn ṣèwṣèwò yẹn ó wà lẹ́yìn ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ ó fa tẹ̀sùbá lọ́wọ́ ń gbọ́ fàṣùmà àà fún gbogbo eléyìí ṣe wá jọra wọn báyìí a bá lérí pé ká ṣe nǹkan rò mú tí ń ṣe àsìkò nínú àwọn tí ń sọ òun náà ní pé anábì náà ní sọ pé fọ́tò àwọn ẹni rí ń kọ́ o ẹ má ṣe kí ni ẹ má lẹ̀ mọ́lẹ̀ wala hawla wala quwwata illa billah mo wá ń sọ fún pé anábì sallallahu alaihi wa sallama kò dákàtà lẹ́sà nínú àwọn fọ́tò yẹn ó generalize gbogbo àtàmà àtàmà látara tí ṣetán náà máa dìkítẹ́tì fún ẹ̀yin náà orúkọ bẹ́ẹ̀ nígbà tó ní bàbá tó bí ọ tó láwọn òbí tó bí ọ tó ń ṣe wàhálà lẹ́yìn rẹ káàtì ẹ̀ ní fọ́tò tọ́ ni o lo fọ́tò tí wọ́n mọ́ ẹni tó mọ̀ rí tó pàdé rẹ̀ rí tí ó mọ̀ rí látara fi àfọ́jú gẹ́gẹ́ bó ti tẹ̀lẹ̀ sí àwọn tí àyà yìí sọ fún wa pé wàkọ́ọ́lì látẹ̀zàrún na àlè àtẹ́kùn ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àwọn kan yìí aláti sàkíyèsí rẹ̀ aláti sọ́ra aláti sọ́ra gan ká má jẹ́ kí ìfẹ́ èèyàn tá a bá ní ó fọ́ wa lórí débi pé a máa wá fi tẹ fẹ́ràn ọba àlekè ọlámẹ́lẹ̀ ká má jẹ́ kó fọ́ wa lórí débi pé a rí àyà ọlọ́run a rí hadith anabi sallallahu alaihi wa sallam a máa wá tẹ̀lé yẹn ní tẹ̀lé tafọ́jú ó léwu gan ó léwu gan bí ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kí ó sọ wá níbi al-ishraku billah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bí tàbí sọ fún wa nínú ọ̀rọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó jẹ́ kí a mọ̀ yìí pé àwọn ẹni yìí àwọn ẹni rẹ̀ àwọn orúkọ yìí orúkọ àwọn ẹni rẹ̀ ni wọ́n ṣùgbọ́n gbà wọ́n lọ tán tó di wípé àwọn míì dé lẹ́yìn wọn òun ló di wípé wọ́n sọ wọ́n di òòṣà tí wọ́n ń kíni o tí wọ́n ń sìn wọ́n sọ wọ́n di òòṣà tó dá sí wípé wọ́n wárí fún gbogbo ń tẹ́lẹ̀ tó máa gbé fún Allah subhanahu wa ta'ala ní àwọn ètò ọlọ́wọ́n bá wọ́n gbé sí ara òòṣà yìí. tí ó já pé nǹkan yẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá lè kí ọlá bínú sí nǹkan náà. eléyìí ni bí ẹbọ ti bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé tọ́ba ń bí ọ́ nípa pé kí ẹ sọ fún wa àwọn tó ń ṣe ẹbọ tó ń sóòtà tí wọ́n ń sin oríṣiríṣi nǹkan táfọlọ́wọ́n bá lẹ̀ tí wọ́n ṣe bó ló fi bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o látara alukuluwo fi hubbi salihin àṣejù nípa àmọ́ nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ àṣejù nípa ìmọ̀ àti kíni o ìmọ̀ tẹ̀lé àwọn tá pé ẹni rẹ̀ ni wọ́n tó já sí wípé ìtẹ̀lé yẹn ìfẹ́ yẹn wá fọ́ yẹn lójú kò jẹ́ kí yẹn wá rí i pé nǹkan tí wọ́n ń ṣe yìí àbí nǹkan tá à ń ṣe nípa wọn yìí nǹkan tí ò tọ́ ni gbogbo wọn tó o bá nífẹ̀ẹ́ yàn ó jẹ́ òbí ni ó jẹ́ ọ̀gá ni ó jẹ́ olùkọ́ ni gbogbo nípa òwúlẹ̀ kó jẹ́ kí a sọ̀rọ̀ àbí ìfẹ́ tá a bá ní síyàn kó má dá sí wípé ìfẹ́ yẹn yóò wá tì wá yóò wá tì wá lọ síbi káwọn ìṣẹ́ lọ pẹ̀lú láti jìnà sí àwọn orú nǹkan bẹ́ẹ̀ bákan náà nínú hadithu ummu salama radiyallahu ta'ala anha ó wà nù sọ́yìn bukhari ó wà nù sọ́yìn muslim nígbà tí wọ́n lọ sí ethiopia ìgbà tí wọ́n dé ethiopia wọ́n wá rí chọ́ọ̀chì ilé ìjọsìn àwọn nìkan tí wọ́n ń pè ní maria ìgbà tí wọ́n wá rí wọ́n rí bó ṣe rẹwà bó ṣe fáìn wọ́n wá rí àwọn oríṣiríṣi àwòrán nínú rẹ̀ ìgbà tí wọ́n wá rí pọ́tù kìíní fún àníbi sallallahu alaihi wa sallam ànábì ní ulaika idha mata fihim ar-rajulu as-salih balaw ala qabrihi masjida ثم صوروا فيه تلك الصورة أولئك شرار الخلق عند الله عز وجل أولئك شرار الخلق عند الله عز وجل ìgbàdún sọ fún Ànábì sallallahu alaihi wasallam àníbìjẹ́ kó yíwa pé àwọn tí a ń ròyìn yẹn ilé ìjọsìn tí a ń ròyìn yẹn àwọn èèyàn kan nìyẹn tí wọ́n bá ti rí ẹni rẹ̀ kan lára wọn tó bá kú wọ́n dẹ̀ mú ibi tí wọ́n bá ti ẹni yìí pín wọ́n sọ di ilé ìjọsìn wọ́n tún wá ya àwọn ẹni yẹn wọ́n wá di tí wọ́n máa sìn kí lóò anábì fi ròyìn wọn anábì ní àwọn èèyàn bú nìyẹn nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá lọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn èèyàn burúkú nìyẹn àwọn èèyàn kéèyàn nìyẹn subhanallah tòun tí wọ́n ti ń lu ọ̀sán wọn tí wọ́n ń lu àárọ̀ tí wọ́n ń lu gbogbo alẹ́ wọn tán láwọn ń jọ́sìn anábì ní èèyàn burúkú ni wọn lọ́dọ̀ ọlọ́wọ́n tábà lọ́wọ́ sọ báyìí ànábì sọ báyìí sallallahu alaihi wasallam kò ní kó omi tí ń ṣe yẹn fún ànábì sallallahu alaihi wasallam yóò takú síbẹ̀ náà ni kò ní kó omi ẹ̀fọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala irú àwọn ẹni bẹ́ẹ̀ náà kọ́ ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ wà pé shirarul khalqi inda Allah àwọn aláburú ẹ̀dá nìyẹn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí lọ́dọ̀ ẹni tó bá ní àgbọ́yé ẹ̀sìn ọlọ́run bá nígbà ọlá subhanahu wa ta'ala báyìí ni ìbàjẹ́ yìí ti tàkálẹ̀ ayé báyìí ni àdánwò iná tí òkà iná ṣẹbọ báyìí ni ti fọ́nká orílẹ̀ ayé kó tó wá di wípé ọlọ́run bá nígbà ọlá subhanahu wa ta'ala ó gbé Ànábì wa Nuhu alayhi salam ó gbé dìde pé lọ gbógun tí táwọn èèyàn yìí ṣe lọ sọ fún wọn kí wọ́n pa tí wọ́n ń ṣe yìí kí wọ́n lọ pàtì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun nìkan ni kọ́ máa sùn gẹ́gẹ́ bí a ti ń gbógun ti àwọn tí wọ́n ń ṣe tasawuf lẹ́nu látara oríṣiríṣi àwọn nǹkan tí ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe kò sí ń tẹ́lẹ̀ mi ò ṣe tán nínú àwọn tó jẹ́ ṣírkù billahi subhanahu wa ta'ala ẹlòmí àti gbogbo àwọn object àfilọ́lọ́run kó fi lè wà sọ́là gbogbo tí wọ́n ń ṣe ní tẹ́lẹ̀bíyà ní tẹ́lẹ̀kíyà ni tẹ́ẹ̀ ìgbógun ti àwọn èèyàn wọ̀nyí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ni kí wọ́n ti lè kú ń bẹ̀ kó sì àwọn yẹn fi lè là kí n tọ́lọ̀ nítorí ẹ̀dá wọn sílé ayé kí wọ́n sin Allah subhanahu wa ta'ala bọ́lá ti fi rán òjíṣẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bí anabi nuhu dìde alayhi salam kọ́mọ bí àkọ́kọ́ òjíṣẹ́ lórílẹ̀ ayé gẹ́gẹ́ bó ṣe wà nù hadith sahih Bukhari àti Muslim nípa pé ìgbà táwọn yẹn ń lọ ń bá àwọn anábì ọlọ́run tí wọ́n máa lọ bá wọn jẹ́ gbẹdẹ kíyàmà tí a ti wọ̀ ní mọ́kìf ọjọ́ ti pẹ́ tí wọ́n bá wọn ṣètò kọ́lọ́m bẹ̀rẹ̀ ìdájọ́ wọ́n lọ bá anábì Adam alayhi salam wọ́n lọ bá anábì nuhuna alayhi salam nínú hadith yìí wọ́n sọ fún wa pé wọ́n lọ bá anábì wa nuhu alayhi wọ́n mọ̀ sọ pé ya nuhu anta awwal rusul ila ila ahli al-ardi فسماك الله عبدا شكورا ألا ترى إلى ما نحن فيه nínú tí àdìsí ìfìrìn ilẹ̀ fún ánbẹ̀ ni pé wọ́n sọ fún anábì inú falẹ̀ ìsàlámù pé ìwọ́lá àkọ́kọ́ òjíṣẹ́ lórílẹ̀ ayé ìwọ́lá ọlọ́wọ́ bá pè ní ẹrú tí ń dúpẹ́ orí ń ta wà ń bẹ̀ ní bàbá bíi Allah subhanahu wa ta'ala ọlọ́run bí anábì inú dìde àrẹ ìsàlá nípa pé kọ́ wá sí kíni o kọ́ wá fọ orílẹ̀ ayé má kú níbi ẹbọ táwọn èèyàn ń ṣe ìmọ̀ sósà ọlọ́run subhanahu wa ta'ala ó gbé anábì inú dìde ọlọ́run bí anábì inú dìde àrẹ ìsàlá nípa pé àdísí ń sọ táwọn èèyàn ń ṣe yìí tí wọ́n ti sọ gbogbo àwọn nǹkan èyí tí wọ́n ti sọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan yìí ni wọ́n ń wárí fún àwọn nǹkan yìí ni wọ́n ń pè àwọn nǹkan yìí ni wọ́n ń bẹ̀rù gbogbo àwọn tó yẹ ká máa ń gbé fọ́lọ́wọ́n bá lékè ọlá subhanahu wa ta'ala àwọn nǹkan yìí ni wọ́n ń gbé fún àwọn nǹkan yìí ni wọ́n ń gbé nǹkan náà fún lọ́gbógun tí wọ́n kó wá sọ fún wọn pé tó bá ti fi nǹkan náà lẹ̀ in tó kù tí wọ́n máa ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ òun ìfọ́rọ́dù ibadatillahi wahda la sharika lahu كما máa ذلك كما وارب nìkan وأن لا يعبد معه صنما ولا تمثالا ولا طاغوتا وأن يعترفوا بوحدانيته سبحانه وتعالى وأنه لا إله غيره ولا رب سواه إن صلى الله عليه وسلم لدى أمي لدى هنا للتحقيق التوحيد وتحقيق العقيدة òun ni kọjá sí wípé ká sin lọ́wọ́ ọba nìkan ṣoṣo nítorí ọlọ́wọ́ bá ń fẹ́ nìyẹn o tíyẹn bá ń sin lọ́wọ́ tó tún ń ṣẹbọ ọlọ́wọ́ tiẹ̀ nígbà kankan àtẹ̀sìn yẹn àtẹ̀bọ gbogbo ẹ̀ ọlọ́wọ́ bọ́ dà padà ìyẹn ni wípé tá a bá rí tọ́já sí ẹbọ nìkan lòun ń ṣe ọlọ́wọ́ bá bínú sí tá a bá rí tọ́já sí pé òun tí òun ní tún di lóru ní tún lọ ń gbẹ́bọ àbí tó ń kírun ń ṣe ìsìláàmù ń tún ṣe nǹkan kan lábẹ́ tó takò ń tọ́lọ̀ ọba àlejò Allah subhanahu wa ta'ala fẹ́ nínú ẹ̀bọ gbogbo tí ń ṣe pátápátá ọlọ́run ọba ò ní gbà ìtọ́lọ́run fẹ́ gbà òun náà lẹ́yìn tí ń ṣe ìsìláàmù nìkan tí ó mú nǹkan míì mu tó sì ń ṣe bọ́lá ṣe fi rán anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ní ìbádà tí ọlọ́run ọba subhanahu eléyìí náà sì ni tí gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn anábì Nuhu tí wọ́n pèpè sí nínú àwọn anábì ọlọ́run torí pé ọlọ́run bá sọ fún wa pé walaqad ba'athna fi kulli ummatin rasula ani'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo àwọn tẹ́tà agbẹ́dìde ní gbogbo oníṣẹ́ kọ̀ọ̀kan ní tá à ń sọ fún wọn ni pé ọlọ́run bá ní ẹ̀sìn ẹ̀jìnà sí ti ń jẹ́bọ ọlọ́run bá ní ẹ̀sìn ẹ̀jìnà sí ti ń jẹ́bọ ọlọ́run bá ní ẹ̀sìn gbogbo ti ń jẹ́bọ ẹ̀sìn kí ni o ẹ̀jìnà sí النبي نوح عليه السلام هو عزيز الله وبناء سبحانه وتعالى والله عليك لا تفينا نفع بي كما قلت لا إله إلا الله هنا نبقى على آية يتي أصفنا وقنتو على آية سورة النور ننتقى وقنتو تابع سورة النحل ولقد بعثنا في كل أمة رسولا أن يبدو الله واجتنبوا الطاغوت إن سورة الزخرف واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون أجعلنا من دون الرحمن آلهة يعبدون gbogbo àwọn nǹkan yà rí pé ọlọ́run bá ti rìn rìn nípa pé àníwọ̀n nìkan ní kẹ́ẹ̀sìn ọ̀gbọ́dù lọ́ha máìlàkùnmin ìlànà ìrìnrìn aláàtàbùdù ìlànà yàkọ́mì ìbùdù lọ́ha máìlàkùnmin ìlànà ìrìnrìn yàkọ́mì inni lakum nàbírù mubin àni ìbùdù lọ́ha wà tẹ̀kúhù wà àfihàn iṣẹ́ tí àwọn oníjọ́ náà wá ṣe kásìn Allah subhanahu wa ta'ala kásìn ọlọ́wọ́ bá nìkan ṣoṣo subhanahu wa ta'ala anábì Nuhu bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ọlọ́wọ́ bá fún àwọn ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà ti jíṣẹ́ ọlọ́wọ́ jẹ́ kó yé wa pé anábì Nuhu pé àwọn ìjọ rẹ̀ lóríṣiríṣi ọ̀nà tí yẹn lè gbà pé yẹn lóríṣiríṣi àsìkò tí yẹn lè gbà pé yẹn ó ṣe ń pè wọ́n lálẹ́ ń pè wọ́n ní ìyálẹ̀ta ń pè wọ́n láàárọ̀ ń pè wọ́n kọ̀kọ̀ yóò pè wọ́n yóò sin wọn lójú kòkòrò nípa pé tẹ́ bá ṣe tọ́lọ́wọ́n bá ń fẹ́ orí bá yọwọ́ fún yín yaghfir lakum min dhunubikum wa yu'akhirukum ila ajalin musamma yóò máa sin wọn lójú kòkòrò nípa pé àwọn nǹkan báyìí tó jẹ́ nǹkan dáadáa dáadáa ń bẹ fún yín àtúndù ọ̀nà míì ìtàrhìd yóò tún ṣèkìndì ọ̀tẹ́ wálẹ̀ ní ṣe nǹkan báyìí ìyá ń bẹ o ẹ̀sìn tọ́lọ́wọ́n bá kíyà tó dé o gbogbo àwọn ọ̀nà tí anábìnú alayhi salam tí ó lò láti fi lè pe àwọn ìjọ rẹ̀ sí tọ́lọ́wọ́n ọba àlejò Allah subhanahu wa ta'ala tòun ti bẹ́ẹ̀ náà àwọn ìjọ yìí ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ jù nínú wọn wọ́n sì takú lórí àánú yìí náà ni wọ́n takú lórí ìbẹ́rùgbẹ́rì yìí náà ni wọ́n takú lórí ìmá ṣẹbọ ìmá sòta wọn wá takú nìkan bẹ́ẹ̀ wọ́n tún wá gbóǹdò ogun táwọn tó gbógun ti iṣẹ́ ọlọ́run àwọn gbógun ti ojúṣe ọlọ́run ní gbogbo àsìkò ní gbogbo ọ̀nà tó já sí wípé àwọn máa ń sọ tí ó dá àwọn sì máa ń ṣe tí ó dá sí ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba àdìkẹ́ ọlá subhanahu wa ta'ala fi wọn rán ara tí wọ́n ń sọ òun ilé ìta sọ fún wa nípa pé qala al-mala'u min qawmihi inna lanaraka fi dalalin mubin àwọn tó jẹ́ àwọn abiyì nínú ìlú àwọn tẹnu wọn tọ́ nínú ìlú tí wọ́n sọ fún ànábì Nuhu ni pé ìwọ yìí inú àánú lọ́wọ́ gẹ́gẹ́ bá ti rí ọ anabi náà sọ pé èmi ò sínú àná iṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá subhanahu wa ta'ala wọn ni mo ń ṣe kíni o wọn ni mo ń jẹ́ fún yín ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá fi rán mi ìtẹ́mi ń mà sẹ́yìn ọ̀ma òun ni mo ń sọ fún yín wọ́n tún sọ ní ọ̀rọ̀ wọn nípa pé ma naraka illa bashara mithluna ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين سبحان الله فضل كان نبي الله عليه راه wọ́n sọ pé èèyàn bí tí wọ́n náà ní ọ̀ àti wo àtàwọn tó ń tẹ̀lé ọ àwọn tó ti ń tẹ̀lé ọ yìí àwọn tó já sí pé èèyàn lákàkún fún nínú ìjọ ni àwọn tó já sí pé wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ bí wọ́n ti lé náà ni wọ́n gbà ni àwọn tó já sí pé kò sọ láti kan fún yín lórí tẹ́ ẹ ní lórí wa tó ju wípé báwọn ṣe ń wọ̀ òpùrọ̀ lásán lásán làwọn ti kí ni o làwọn rí yín sí ẹ̀wùká ẹ̀gbà fún ojúṣe ọlọ́run ọba ẹ̀tí wọ́n ń sọ̀rọ̀ sí ẹni tí ń jíṣẹ́ ọlọ́run ọba fún yín ńlá lélẹ̀ ńlá lélẹ̀ wọ́n ń tẹ̀ mọ̀ nípa pé ojúṣe ọlọ́run ọba lára wọn bí ìgbà tó já pé wọ́n yẹn sẹ́ẹ̀tì kí màláìka jẹ́ ojúṣe ọlọ́run ọba kọ́mọ̀dé èèyàn wọ́n tún wá ń wo àwọn tí ń tẹ̀lé ní ojú ìyẹn pẹrẹ náà fi ń wò wọn tí yẹn máa ń sitọ lọ́wọ́ bá táwọn yẹn máa ń sọ súnà lẹ́sùn sallallahu alaihi wasallam táwọn yẹn máa wọ́n fi àwọn dùn àfáwò làwọn ẹni yìí àwọn làwọn sọ súnà àwọn náà dà táwọn olólówó nu wa tálẹ́ gbajúmọ̀ nu wa tálẹ́ tó lọ́lá tó níyì nu wa ojú ìyẹn lẹ́lọ́mí máa fi ń wo ẹ̀sìn ọlọ́wọ́n bá orí tó bá tó lọ́lọ́wọ́ tó ń gbọmọ́ ìbáàdàlọ́ àyẹn rúsìn ọlọ́wọ́n wa torí pé kò wá sírù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tó ti wá dẹni yẹpẹrẹ kódà anẹ́sọ̀rọ̀lọ́ àlàsílà tó fi yé wa ní hadith rẹ̀ nípa pé nígbà tí ìrọ́kìlọ̀ ń béèrè nípa àwọn tí wọ́n jẹ́ àwọn àtúbá nàbí sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé kò náà ṣe rí àwọn ẹni tó náà bá fi òye yé tó jẹ́ ìrọ́kùnrin nígbà yẹn ọ̀gá sọ pé wàhùn àtúbà ìrọ́sọ̀lù àwọn tó ń tẹ̀lé àwọn ẹlẹ́bí ọlọ́wọ́n bá mọ́ṣẹ́mọ́ rí nìyẹn ayé wọ́n jẹ́ tó já sún wípé kò ní sí nǹkan kan tó já sún wípé yóò máa tàn wọ́n jẹ tí ó wọn wájú torí gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí àwọn màwá ní tí mo ń mọ̀ náà yàn mí ní tìbá láti tẹ̀lé adúrò kò tó ní adúrò àwọn sàtífìkì tó ní sọ̀rọ̀ kọ́ jọra rẹ lójú o ò ní fẹ́ tẹ́sí nǹkan tí wọ́n ń bọ́ sọ ṣùgbọ́n tó bá jẹ́ fukọ̀rọ̀ àwọn mọ̀tàkìn nínú ìjọ nínú láwùjọ àwọn ọmọ òkútọ̀ alhamdulillah ọlọ́nà náà tó wá sí tọ́lọ́nà náà ń bá wá sọ gbogbo àwọn nǹkan tá a máa ní nìkan ayé illa ma rahima Allah àfẹ́ntọ́nà bá sàánú yìí máa ń jẹ́ nǹkan tó já sí wípé ọmọ yìí máa fi ń gbẹrù lórí sọ́lọ́wọ́n ba innal insana la yatgha

irú àwọn ìròyìn táwọn rò fáwọn fi ń bú àwọn ìjọ ànábì Nuhu àwọn tó wọ́n gbà fún ànábì Nuhu yìí àwọn rò pé èbu ni wọn ò mọ̀ yí pé ẹ̀yìn tó ní nǹkan náà jẹ́ báyìí àbá yìí ayé ẹni tó yẹ kó ta bá sọ̀rọ̀ fún báyìí yóò sì gba òótọ́ yóò gba agbọ́lẹ̀ kan náà min ghairi nadarin wala rawiyya sẹ̀mẹ̀kú nǹkan báyìí ni ànábì wa Muhammad sallallahu النبي صلى الله عليه وسلم ما دعوت أحدا إلى الإسلام إلا كانت له كبوة غير أبي بكر فإنه لم يتلعثم حوكا إيه كويني كتن الإسلام يا بكين ريد اللي لا لا كتب يا أبو بكر ذكا إن صف ما يأوى كان يوبا إن تنجي فهو ما ريك بيه بودا دوتما طلعوا سبحانه وتعالى tó bá ṣe ẹni tó já sí wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wọ́n sọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ fún oṣù gbá lọ́wọ́ kan náà oríire lọ́wọ́ ọlọ́wọ́ ọba ní kí ọlá ti fún ọ tó bá wá já sí wípé ọwọ́ akọ bí ikú àríyànjiyàn ọ̀dánù òní gbọ́ ọ̀gbìn ti làákàyè rẹ̀ àbí làákàyè àwọn akátó ń tẹ̀lé gbà eléyìí aburú ńlá ni eléyìí ni díẹ̀ nínú ìtàlẹ̀ sàlàyé fún àwa lè ìgbé ọ̀dá ìgbógun ti ni tí àwọn ìjọ anábì ní òhùn àti ìsàlám tí wọ́n dúró lórí pé iná làwọn gbé ogun náà sí anábì ní òhùn tòun ti dáadáa tí ń fẹ́ fún wọn tòun ti orí tí ń fẹ́ fún wọn tòun ti ní tí anábì ní òhùn tó wọn sí. eléyìí ni díẹ̀ tá lè kà fúnra wa ní èní tí a ó tún máa pàdé ní ọ̀la insha allah ta'ala ní ìjókòó ẹlẹ́kẹrin èyí tí a rí wí náà kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó má sàgbà ní ẹ̀sìn fún wa ibi tá a dé òun náà ni pé ànábì Nuhu alayhi salam ó ti ń pe àwọn ọjọ́ rẹ̀ sí kí wọ́n ti lọ́hùn kí wọ́n ti tọ́ lọ́hùn wàlíkì ọlá subhanahu wa ta'ala pẹ̀lú oríṣiríṣi ọ̀nà táwọn ènìyàn sì ta púpọ̀ àwọn onígbà àwọn onígbà àwọn máa ṣe ní táwọn ènìyàn lọ tó jẹ́ nǹkan ànú yìí náà ni wọn kàn máa bá ànú nìkan lọ wọ́n tún wá gbé ogun ọ̀tá wọ́n tún gbélé ànábì wa Nuhu alayhi salam tí wọ́n tún bá fà nínú àwọn ọ̀rọ̀ tí ó da nínú àwọn ọ̀rọ̀ tí ó da tó já sí tó bá lóòótọ́ lọ́wọ́ o lè yẹn fẹ́ ti pé ó pírẹsẹ́ǹtì òótọ́ rẹ fáwọn èèyàn tí ó sọ́tọ̀ lọ́dọ̀ wọn ẹ wàá jọ máa jọ rẹ kò sí gbogbo ọmọ tó fẹ́ dá ìlànà rahimahullah kò sọmọ tó fẹ́ dá ìrìn gbé dáwà tó ń jẹ́ dáwà òótọ́ wa dáwà sàràfíyà dáwà tó sùnnà kọ́má sì kíni o kó lè ọmọ rè kékeré ọmọ gbọ́ kọ́má fara kátà kankan ìyẹn wàá ní ni èyí tí àwọn àtẹ̀síwájú ní ọ̀la insha Allah ta'ala gẹ́gẹ́ bí àsìkò ṣe gbà wá ma tí a tún máa rí oríṣiríṣi kétù ni àwọn nǹkan tí àwọn ènìyàn yìí tí wọ́n ń sọ sí ànábì ọlọ́run ọba tí wọ́n láyà tí wọ́n sọ sí àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé ànábì ọlọ́run ọba ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ọlọ́run ọba dópa lórí méjèèjì rẹ̀ bẹ́ẹ̀ sì làwọn tí wọ́n gbà náà àwọn náà dópa ó ṣe ti wọ́n náà dúró lórí tẹ̀lé tọ́lọ́run ọba tẹ̀lé tó sórí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti gbogbo táwọn yẹn bá ń wí tí wọ́n ti gbogbo táwọn yẹn bá ń sọ tẹ̀lé gbogbo táwọn yẹn bá ń ṣe lórí gbogbo ẹni tí bá ń tẹ̀lé sunna Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fún àǹfààní àwọn tí a bá ní ìbéèrè kan àbí kejì gẹ́gẹ́ bí ajé máa ń para tó dá sí pé afẹ́ṣe ìbéèrè lórí nǹkan tá à ń sọ yìí àbí lórí alámọ̀rí míì tó jẹ́ alámọ̀rí ẹ̀sìn kí a sì sí orí aago zero eight zero six one three nine six three seven zero lẹ́ẹ̀kan sí zero eight zero six one three nine six three seven zero èmi ọmọ ya yín ọmọ ya yín Islam Abdullahi bin Ibrahim Abu Fawzan barakallahu fikum subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk